الحمد لله والصلاة والسلام على رسول الله وآله ومن والاه واتبع هداه إلى يوم القوم وبعد ونقاشوا àǹfààní ìbẹ̀ fún ìmọ̀ṣọ́ àkọ́kọ́ yẹn inú àwọn àkọọ́lẹ̀ àti àwọn asọ́sílẹ̀ látara lọ́wọ́ Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n bèèrè lọ́wọ́ ànábì pé nínú àwọn iṣẹ́ tá a mọ̀ sí iṣẹ́ òru lọ́lá jùlọ عن ابو محمد صلى الله عليه وسلم قسم افضل الاعمال الصلاه في وقتها لكن تبدا من اول شيء قلنا لك ما كيرو في الشكوين شد يذكر شاكتين الله سبحانه وتعالى اشد قوانتي ان الصلاه كانت على المؤمنين كتابا موقوتا ولا يزال ذلك مسيرا ọ̀ràn yẹn láti fáwọn olùdàwó òdòdó mọ́ kọ̀ǹpútà ọ̀ràn yẹn tá a fi àsìkò sí ṣùgbọ́n tó lòdì wá sí àsìkò sí yẹn àsìkò yẹn la gbọ́dọ̀ kí tásìkò yẹn bá fi lè kọjá ìlú ìdájọ́ tásìkò bá sì tó òun náà ni yóò lé léèyàn bá tún nígbà tí àsìkò ti kọjá lápòjú ọ̀run ló wà ń tàyà lóòótọ́ ló wà ń tàyà ẹni bá kí ìṣà lásìkò dáwà ẹ̀ tó nírun àdúgbò nírun kí ló bá àsìkò títò ẹ̀rí táa fi máa ní kò nírun pásìkò títò ó náà ní iná sọ́lá àtàtà àtàtà alàlùmọ̀ ní ìlàkí dáadáa bẹ́ẹ̀ náà ní tásìkò òun bá ti kọjá ẹni bá ń kí torí pé iná sọ̀lá àtàkà àdàkà àdàlẹ̀ mọ̀kùnmí ìlà ti dábà mọ̀rùkù ṣùgbọ́n àwọn fáàmù ń sọ kí pípẹ̀ pé tásìkò bá kọjá rẹ̀ ṣẹ́ni yẹn lè wá san àti kó mọ̀ sàmọ́ àwọn àkókò lé lóyò àwọn àrí ni kó mọ̀ wùlẹ̀ san mọ́ torí pé àwọn wọ̀nyí jẹ̀ torí pé iná sọ̀lá àwọn bí wa ni well àwọn náà àbí ìpọ́lọ́wò níbi ẹ̀mọ́ rẹ̀ àmọ́ kó náà sáàlá ní mọ́lẹ̀ kó kírun ní bó jáde ẹkí òkè ọdọ àmọ́ àforíjì ní kó lọ ní kékeré ọ̀nà ìwà ìdí nìyẹn ó gba wa sábà ní mọ ẹjọ́ sì mọ́lọ̀ ẹ̀dá kọjá mọ sọ àsìkò rẹ̀ ọ̀rọ̀ búkà fẹ́lẹ̀ ìwáyé ọgbọ́ àjàpọ̀ irun àbí irun àfipọ̀ aláyàpápọ̀ rẹ̀ àkípọ̀ ìrun yẹn níbi mọ̀ bí ọlọ́run bá nù ní àkípọ̀ ìrun yẹn ní mọ́jẹ́ kínú ìmọ̀ bí ọlọ́run bá nù ní. ìgbà fẹ́ jẹ́ ọ̀run kan pọ̀ tó jẹ́ ìmájọ́ ọlọ́run lójú oní dúró àti àfẹ́ tó bá níbi tí ó bá dẹ̀ ní níbi kó mọ̀ jẹ gbogbo gbà Maghrib àti Isha tó bá níbi tí ó bá dẹ̀ ní níbi kó mọ̀ jẹ́ àmọ́ ìyíta máa ń kí tẹ́lòmí bá ti kí wọn àṣùbá ní mọ́sálásí báyìí tó bá wá kó dé lálẹ́ àwọn kí dúwòr asr maghrib ìṣà subhanallah irú òun bẹ́ẹ̀ mọ́ bí ọlọ́wọ́ bá nílò níjọ́ tí irú ẹ̀ṣẹ̀ lẹ́ta nẹ́bí lógógó kan subhanallah anẹ́bí ò wà kọ̀ọ̀kan ní ìbùjọ náà ẹ̀mẹ́ wá ní gbé àwọn kèfè ní ṣépè lérú ìtọ́tún wọn lágbára jù nínú òun tí ò gbọdọ̀ lọ òun náà lè máa fẹ́

ọ̀dọ̀ wọn ni gbogbo ẹni kínú ọ̀dọ̀ wọn ló ti gbó wá alámùkù ẹ̀wọ̀ ẹwọ́ olókèlè ń wò ẹ̀wọ̀ ìsàlẹ̀ ọ̀dọ̀ àwọn àfá ní kí ní ìdí kínú ló ti wọ́ àríwá táwọn àfá àti òní náà wọn àti dé kírun wọn àti dé kírun àti wọn àti dé kírun màbí wọn àti dé kírun inú náà lè jẹ̀pọ̀ gan ti kọjá àwọn náà tó wá fẹ́ wá rẹ́sù ara wọn àmọ́ nínú àjẹpọ̀ ní jẹun ọlọ́kùnláwà ọ̀rọ̀ ولو كنت بالواجبين هذا الله سبحانه وتعالى بنبيه وسلم عليه وسلم ان يزيدني واياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاعا من كل الله وصلي اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه جمهور البيو ọ̀nà tó àwọn ènìyàn àtúntà àṣírí lásìkò yìí náà tó lágbára lé ẹ̀ẹ́dẹ̀ ti máa yìnbá wa ní lójúmọ́ wọn báyìí tó wọ́n sára wà ní kò bá fẹ́ lọ́wọ́